Okoye Ayinka Kujore lórúkọ mi ọmọ bíbí inú Wonder Dayo Kujore pọpọ yín tèmi náà ilé tí mọ̀ pé láìpẹ́ yìí a ṣe ìfilọ́lẹ̀ Àgẹ̀ṣinkólé ìyẹn King of Thieves láti ọwọ́ Fẹ́mi Adébáyọ̀ ẹ ti mọ̀ wípé eré tí Fẹ́mi Adébáyọ̀ bá ti gbé jáde ó ó ó ó gbàǹkọ̀gbì ló máa ń jẹ́ nítorí pé ẹ máa rí ẹ̀kọ́ kọ́ nínú ẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kọ ṣé ẹ̀yin náà ti ẹ̀ rí bí ìfilọ́lẹ̀ yẹn ṣe lọ ni ṣé ẹ rí gbogbo àwọn nǹkan tí wọ́n lò ń bẹ̀ lẹ́ṣin ní ti gbogbo nǹkan àṣà àti ṣe wa ẹ máa rògbò dàbẹ́ nípa ẹ̀ wà ní abúlé kan àbí tí gbogbo àwọn ológun yẹn tọkàn bọ́ta tí wọ́n ń ṣe gbá tí wọ́n ń ṣàwò ìfilọ́lẹ̀ rẹ̀ ó dùn ó lárin torí pé àwọn olùmọ̀ká lọ́lọ́kọ̀ òjọ̀kọ́ náà wọ́n tú yáyá wọ́n tú yáyá kí la wá ṣe bíbá ilé ni a wá ṣe ìfihàn king of thieves ìyẹn Agẹ́ṣinkólé Star Times ni wọ́n sọ pé òkè ó yá ẹ jẹ́ ká fi ọ̀nà Fẹ́mi Adébáyọ̀ torí pé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe àwa wá fẹ́ wò wá fẹ́ lọ wò wá fún yín a fẹ́ mọ bó ṣe rí àwa náà fẹ́ wo nǹkan táwọn èèyàn fẹ́ rí nínú ẹ̀ ká lè sọ fún yín pé òkè king of thieves o a fi ọwọ́ sọ̀yà fún gbogbo yín tèmi lé ẹ jẹ́ ká rìn ká tọ̀ ẹ jẹ́ ká wo bí king of thieves ṣe fẹ́ lọ́n bíbá ilé ni a máa máa bí àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kọ nǹkan tí wọ́n rò nípa king of thieves ìyẹn Agẹ́ṣinkólé láti ọwọ́ Fẹ́mi Adébáyọ̀ ẹ má yí kúrò lórí Orísun ẹ má bá mi ká lọ. sọ king of thieves ẹ̀ ọba wọn àwọn náà la <laughs> dúró tì ẹ̀yin náà ti mọ̀ pé eré yẹn jáde láti ọwọ́ Fẹ́mi Adébáyọ̀ honourable Fẹ́mi Adébáyọ̀ honourable. agbájú. <laughs> ẹrù ẹrù ẹrù eré yẹn ó sì wà lára mi ẹ̀rù báyìí mọ́ ọ pé a ṣẹ́ni tí mo wò tán sí nǹkan lélẹ̀ ṣé ṣé mo ṣé mo save sa. ọkùnrin balẹ̀ Fẹ́mi Adébáyọ̀ kò ń ṣàgẹ̀ṣikólé. ṣàgẹ̀ṣikólé ẹ̀kọ́ anything nínú eré yẹn akọ́kọ́ honourable Fẹ́mi Adébáyọ̀ kí lẹ rò lọ sí àkọlé eré yẹn. ẹ ṣe rí àkọlé eré yẹn um, gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ẹni tó ń gẹ̀ ṣe kólé ó túmọ̀ sí pé olè ló ń jà ibẹ̀ lẹ́tì máa kọ́kọ́ wò pé èèyàn ń jalè ṣùgbọ́n tó bá wéré yẹn dáadáa kéèyàn máa sọ pé òun nídìí tó ń fi ń jalè kí nídìí tó fi ń jalè tí gbogbo èèyàn dẹ̀ máa padà gbà wípé ó yẹ kó jalè yẹn lóòótọ́ tó yẹ ká wá wò nínú eré agẹṣikólé nìyẹn báwo lẹ ṣe ṣẹ̀dá sítórì yẹn ẹsẹ̀ yìí tí mo kọ́kọ́ rò tí mo fi gbé um, ìtàn yìí kalẹ̀ ojú pé mo rí pé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ń kú díẹ̀díẹ̀ hmm, gbogbo tẹ bá rí lọ́tún lọ́sì nǹkan táwọn olóyìnbó ń ṣe láṣà àfẹ́ máa káṣà ń gbogbo gbà ẹ wàá dẹ̀ pọ̀ nínú àṣà àti ṣe àtọ̀rọ̀ Yorùbá ni mo ṣe ní màá sọ ìtàn tó máa ń níṣe pẹ̀lú àṣà àti ṣe wa tó dẹ̀ tún máa kọ́ni lọ́gbọ́n tó máa sọ̀rọ̀ nípa àwọn olórí ìwà òun ni mo wá kó papọ̀ sínú àjọṣepọ̀ awo gbogbo àwọn tẹ́ fi sínú eré yẹn pátápátá ṣé ẹ jókòó ẹ kọ̀ wò pé ok àwọn báyìí báyìí gbogbo àwọn tẹ́ kó sínú ẹ gbogbo wọn lọ ṣiṣẹ́ takuntakun báwo lẹ ṣe rí wọn yàn ẹ nígbà tí mo gbé tàn mi kalẹ̀ tán mo rí pé àwọn wo ló tó gbangba sùn lọ́yẹ́ tó lè ṣe bí mo ṣe bí mo ṣe fẹ́ ẹ òun ni mo ṣe rò pé ẹ Tóyìn Abraham gbogbo akúkú ti mọ̀ Ọdúnládé Adékọ́lá ti mọ̀ Lateef Adédìméjì Ibrahim Chatta Ọ̀gá Bello bàbá tèmi gangan àwọn náà tí wọn délé òdúlé péjú Ògúnmọ́lá Ibrahim Tẹ̀lẹ̀ ẹ kí ló ń pè ọ̀pọ̀ rẹpẹtẹ rẹpẹtẹ tí a lè kankan nù wọn sẹ́yìn àti Kúnlé Afọ́ọ̀dì ni o àti Aisha Lawa gbogbo wọn a wọn síbẹ̀ torí pé àwọn gangan ló lè ṣe bá a ṣe fẹ́. ẹ jẹ́ ká sọ̀rọ̀ costumes. gbogbo ìlú ìpátá àmọ̀jọ àmọ̀yọ̀ ni. ẹni tó bá lóun ó dàlú ìlú kò ní wọnú ìlú ìwà. Ah! wọ́n bí mi nú wọ́n sì rí bínú mi. Ah, ah, àwọn kinní yẹn pọ̀ àti wípé gbogbo bíi tẹ́tẹ́ láti lọ ṣe àwọn eré ìmọ̀ pé kò ń ṣe lẹ̀ yìí rárá àwọn àdójúkọ ṣé àdójúkọ wà ní gbogbo àwọn nǹkan yẹn àbí báwo. àkọ́kọ́ ṣe rí costume tẹ sọ mo fi ṣe pé èmi fúnra mi ni mo ṣiṣẹ́ costume yẹn fúnra mi èmi fúnra mi wọn ṣiṣẹ́ kan sún mi torí pé mi ò fẹ́ àbàwọ́n kankan bẹ̀ ohun dẹ̀lẹ́ ti rí yẹn àwọn àbàwọ́n tá a dojúkọ tá a dojúkọ díẹ̀díẹ̀ ó pọ̀ ó pọ̀ gan ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run. ẹ lè sọ díẹ̀ fún wa. ẹ tá bá máa sọ díẹ̀ bíi pé ibi tá a ti lọ ṣe fíìmù yẹn gangan odò la gbọ́dọ̀ gbà kọjá ká tó débẹ̀ odò yẹn wọ́n ti wá sí wọn gbẹ́rẹ́ pàkó pé gbogbo ẹni tó bá máa kọjá odò yóò gbọ́dọ̀ gbé ẹ̀pà jíjẹ kọjá abẹ lẹ́dẹ̀ mọ̀ abẹ̀rẹ̀ sí ní sọ fún gbogbo ẹ tó ń bọ̀ ẹ má gbẹ́ pa kọjá o ẹ má gbẹ́ pa wá o you know so mọ́tò ò lè kọjá ó lójú àwọn mọ́tò àti mọ́tò tó ń kọjá ọ̀pọ̀lọpọ̀ mọ́tò á pààkẹ́ sí ibi tí wọ́n lè gba odò kọjá ni gbogbo ẹ̀ pátápátá ló wà àwọn àdójúkọ yẹn ni àdójúkọ mi ni pé púpọ̀ náà àwọn èèyàn àtẹni tó ń ṣe balabala tó ń pọ̀fọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ Yorùbá èèyàn kọ́kọ́ rọrùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí òṣèré tí wọ́n jẹ́ wọ́n ṣe wọ́n dẹ̀ ṣe wá sọ fáwọn aráalé tó bá já ó ti jáde náà ó ti wà ní sinima. ó ti wà ní sinima káàkiri nàìjíríà báyìí kódà kó wà ilẹ̀ ibo gan ó wà ní sinima ńbẹ ẹ lọ wo king of thieves agẹṣinkole ó máa wà ńbẹ ó ti wà ńbẹ láti èní on the eight of april títí bẹ́ẹ̀ ló fi máa wà. ẹ kú iṣẹ́ sọ. ẹ ṣe. mo láìkí fìlà yín o àtàṣọ yín agbádá rẹ́dọ̀m. púpọ̀ ẹ ṣe. ẹ kí gbogbo àwọn tó ń wò wá mo ń kí yín gan àwọn tó ń wò wá lẹ́nu. bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ gbọ́ yorùbá tààrà. mo ń try díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ ń try díẹ̀ díẹ̀. àwa wo agẹṣikólé ń bìbà ilé ni kí ni àwọn nǹkan tẹ́ ń retí láti rí. àṣẹ agẹṣikólé mo ti ń retí ẹ nígbà tí mo bá Fẹ́mi Adébáyọ̀ sọ nípa agẹṣikólé ó sọ fún mi pé nǹkan tá a máa rí àti ìrírí àti rírú ẹ̀rí so lẹ́ni nǹkan tí mo ti rí ní báyìí mo ní ìgbàgbọ́ pé it's gonna be a one of a kind yeah yeah because. ẹ láǹfààní láti lọ síbi ìfilọ́lẹ̀. Ah, exactly mo ní àǹfààní yeah. kí làwọn nǹkan tẹ rí bẹ́ẹ̀ kí làwọn nǹkan tó ẹ rí bẹ́ẹ̀ tó wú yín lórí. nǹkan tí mo rí gan ni pé nígbà tí Fẹ́mi Adébáyọ̀ wọlé ó wọlé pẹ̀lú horse <laughs> so mo rò yí pé ayé ti end nìyẹn <laughs> because ó wà very real and you know mo rò yí pé mo art movie níjọ yẹn gan so wọ́n á pé mo lè miss eléyìí lénìí mo gbọ́dọ̀ wá live and direct mo fẹ́ kí àwọn èèyàn máa sọ fún mi mo fẹ́ máa sọ fún wọn directly so wọ́n máa gbọ́ lẹ́nu mi exactly yeah. màá tún wá tún yín ibi tẹ́ bá ti wò ẹ ṣé gan thank you very much. it's a pleasure thank you so much. Yeah. ijó àmọ̀ ọ̀yọ́ ni. gbogbo ẹni tó bá lóun ó dàlú ìlú kò ní wọnú ìlú ìwà. wọ́n bí mi nú wọ́n sì rí bínú mi. Ladies and gentlemen, the man Nabi Adebayo. A round of applause, please. A round of applause. Camo bounce. Camo himself. Thank you so much. The bouncer. In case you don't know, Camo bounce. What was in your head? How this idea take up your head about the king of thieves? Well, actually, um, first and foremost, permit me to say um, a very big thank you to Star Times for putting this together. This is extremely special in my career and I want to say I really, really appreciate it. Thank you for you know doing this. Alright, um my inspiration for King of Thieves actually is basically to showcase the beauty of Yoruba culture to the entire world. And um, of course, to tell the entire world we're beautiful in culture and at the same time we we are very very powerful as a tribe. Okay? So, and also using that um, opportunity to pass a message around and among our leaders of Nigeria. So that is why I put that together in a traditional way. And looking at it, um, we haven't had this kind of a movie um, for a while now. It's, it's actually dying. And um, I was brought up in a cultural way. So I decided to put this together to showcase that. Thank you. Wow um, I'm asking myself, when I hear King of Tapes, were you encouraging us to steal in that movie what? I think by the time you see the movie, you'll be able to answer that question. <laughs> now, on, on, on, Sunday when we had the premiere, some of the guys that we interviewed talked about the lot of challenges that they had in the course of shooting that movie in some of the villages that you guys went to. You want to some of the challenges? Well, something unique you need to do. Um, if, if for you to, I mean, get a unique result, you need to, you know, do, I mean, something unique to achieve that. Of course, it was extremely challenging, especially in the areas of locations, where you start to think of, you know, having those kind of pictures that you'll be seeing, you know, it's not in Lagos, it's <laughs> not in even in, in Ibadan. Of course, we have to travel very far, and um, where we shot, there was no electricity, you know, and we need to cross a river to get to that village. And there was a spiritual warning that um, while crossing that river, you must not, you know, carry granite along with you. So we need to start to tell every cast and crew, please, if you have granite, drop it. <laughs> you know, and of course, you dare not, you dare not um, want to waive whatever spiritual warnings that you have. In our own land, you keep such, I mean, I mean, warnings. So we kept it, and of course, the cast and crew did so well it was extremely taxing for them to get to the location, extremely taxing for them to get their lines because you'll be seeing these recent cast that you love to see on the modern movies. You see them in this epic movie, you know, rendering incantations, and um, it was challenging to quite a number of us, you know, but they, they found it very, very challenging and they did it well. You see the likes of Toyin Abraham, Odunade Adikola, Latif Adedumeji, even Brother Shaggy, Macaroni, all of them, you know, speaking very, very deep universe. was asking for Kimawa. Kimawa. I, I know, I saw that, the, the, the premiere, I saw it and I began to ask myself that how much would have gone into this movie because Rashagi, the rest of them, are all pickles that have you had in that movie, and I was asking myself, made a lot of money Star Times, yeah. <laughs> well, collaboration with Star Times is wholesome, and uh, for me, I'll continue to you know Wheels our Times, they've done so well. And um, I, I get, it's naturally um, encouraging. Wow. I, I should say. and um, to say this, um, when we sat down and saw the movie and we were like, this should not be for the Yoruba tribe alone. And um, we decided to put together um, the narrator of the movie. So whether you're a Yoruba or not, you will understand this movie perfectly and you, you will definitely appreciate it that credit goes to no one than Uncle Sheikh Moharis he did so. thank you very much for giving this movie a larger audience. Thank you so much. You will see what I'm trying to talk about. You know, you know when I saw Chef Moharis, I used to call him Irinze. <laughs> When I saw him, I noticed something did in the background make him come here. Anyway, I was watching, when I watched the, the, the, the, the promo of that movie, I was asking myself, do you that I know as Jambo Bounce? Now changing to the king of boys. How are you able to speak? This king of this king of boys keep coming to my mouth. Maybe we are doing something bigger next time, you know. <laughs> king of thieves, you know. And I ask myself that how were you able to switch roles easily? Because when I saw you that day, you came in. As this is not the family I used to know. Your eyes were like as if you were in another world. How do you switch roles easily like that? Well, that's the versatility of an actor. <laughs> that's just me doing my job. <laughs> That's it. Anyway, so this movie tonight is being put together by Star Times for a private screening for in honor of you and our one percent of the one percent. How does it feel to hear this evening, Femi? Feel very excited. Like I said, this has this, this has never happened to me in my entire career. You know. Uh, um, thank you very much. Um, a company like Star Times, who is into content, um, um, is into content, and decided to promote me and my content that is not their content to this extent is extremely wholesome for me. Thank you. I feel honored. And what should this audience who have not seen this movie be expecting today? Expect an extremely thrilling um, movie. And I want to hear comments after this movie. You have, you know, interviewed me now. By the time we we don't see the movie, I will be the one interviewing you guys. <laughs> awesome. A round of applause. Right. Thanks very much, Please take your seat. ìlú ìpátá àmọ̀ jó àmọ̀ yọ̀ ni. gbogbo ẹni tó bá lóun ó dàlú ìlú kò ní wọnú ìlú ìwà. Ah! wọ́n bí mi nú wọ́n sì rí bínú mi. lórúkọ ẹni tó gbé náwó ojú ẹkùn láì sọ díẹ̀ péré kábíyèsí agẹsípélé ni wọ́n ń pè é. ẹbí ni agẹsíkọ́lé kan ọmọ rẹ̀ púpọ̀. wọ́n bẹ̀ lọ. mo bọ́ nùlá. kábíyèsí. sàjẹ́ ni ọ ogun lọ́dẹ́lẹ̀ yìí o ológun wo gan-an lálẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀. ni mí ìwọ́n ti àmọ́ ayé kí lẹ́sẹ̀ mi ẹ̀sẹ̀ ewúrẹ́ fún yín léwúrẹ́ kí ló ṣe tẹ̀ ṣe báyìí fún mi. bàbá mi ọ̀rọ̀ mi jáde èmi ọ̀rọ̀ kojú rẹ̀ ikú ẹni ó mọ̀ gbìyànjú àti tòtò ní kò ní tòtò àti wọ́ àtòkúlù òtútù bẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣẹ́pẹ̀rẹ̀ pílẹ̀ pílẹ̀. going to start with uh, eh, Shagwarinze. Where you see the story, take that story. <laughs> you should be asking Maybe I Femi Adebayo and me. <laughs> um, actually, the, the film had been shot and there was some kind of evolution in terms of ideas and uh, uh, I think Kemi, uh, Femi, me and discussed with Femi and they came up with the concept of having a narrator because in, the, in, in truth, it was to give the feel that the film that international feel that it, it, because most people just look at it as a Yoruba film, but when they saw how it came out, they had to that global feel. And I'm very happy that the narration helped in driving the story. And this can stand anywhere in the world. This movie can stand anywhere, even in Hollywood. You can prevent all of this. To recognize somebody special in the house we have the Akimolayo. he himself please stand up and let people see that face. Oga, please, you want to tell us how were you able to claim this? Okay, uh, first, I want to say that everything you've seen is a product of what we've always been talking about collaboration collaboration is the way forward. It's yeah. the only way we're ever going to do things this great. And I have to give a lot of that kudos to this beautiful Femi. man here, Femi Adebayo. It was his idea. Every little thing you're seeing on that screen, from the costume to the locations to the story, everything came out from this man. And when they put it together, all that happened was I just saw something and I mean I've done I've done big films, right? I've done the wedding parties, the chief daddies, and all the likes. And I felt this is it. This is purity in art. This is great performance. This is great acting. I am not going to let only Yorubas enjoy this. I am going to ensure that the entire world you know, sees this and then they appreciate that. that's how it happened. And then we began a collaboration that eventually ended up to With this guy, we do standing ovation for Femi Adebayo and the whole team, and let us actually clap for them, please. Come on, guys! Come on, guys! Well done, well done, well done. Yeah, well done. And, and, I just want to say, yeah, we can sit down now. And I just want to say, big shout uh, out to the director. Lovely job. Not the director. <laughs> the creator. The, the, director is the creator. Lovely job. And um, it's a good storyline. Um, also, lovely acting. Ibrahim, yourself, you guys are all exceptional. And I just want to say big ups. Yeah? Big ups. Wonderful, wonderful. Well done. Well done. Unfortunately, I didn't make it to the premiere. Okay. Um, but this one I saw like half of it, or like in parts. I mean, I'm, i just sat down, and as I was watching it, all I could see was possibilities. Wow. You know, um, for me, I've been looking at when we will start telling our stories, our indigenous stories, in an international format style. And for the first time, I am seeing that. So I'd like to say Congratulations to everybody. Yeah. And I hope this is the beginning of a lot yes. more in this series. Enough of these dry stories that yeah. we've been telling. Enough of this. We take some Hollywood movies and we just try and pirate it and, and give it a Nigerian feel. We have stories in Africa, stories from the Orishas. Well done, guys. I'm still recovering. like, but tell me, you, you can arrive at those your eyes, eh? I'm looking at you now, like, make sure you're not at yourself. I know that. I'm ìlú ìpátá àmọ̀jọ àmọ̀yọ̀ ni. gbogbo ẹni tó bá lóun ó dàlú ìlú kò ní wọnú ìlú ìwà. You were signed up by those three chiefs, right? Yeah. And they steal the king uh, position yeah. from you, kingship from you, and then you came back for revenge. But my question is, what? How does Latif taste? <laughs> it tastes eh? good. answer me. It doesn't. okay, so answer the bottle. It doesn't taste good. That was why I brought it out. Thank you, Thank you so much. Okay, sorry. I also have a question. So I learned it from my, my production colleague saying that uh, Yoruba movies, uh, Yoruba movies, is sort of developed from the stage arts, right? stage art. So I see like Nigerian movie different from like maybe Asian movies. They have more dialogues. So does that also give it a hint that it's a kind of uh, features that come from the performance art on the stage? and that also give that kind of feature to the Nollywood movies. Oh man, it's, it's good you um, noticed that. So that is that is every actor you're looking at in that film. They're all theater trained actor. But the most beautiful thing that you might miss in the film, you see, every time you look at the film and we write incantations, that is poetry. Every time you see them, it is pure poetry you know so it is it is art in its purest form and that's why it's very hard to translate because if we translate it directly a lot is going to be lost you know it's like great chinese movies right where if you're not really chinese you're going to miss out on some parts of it so every time you watch a Yoruba film like this, half of it is poetry. And if you understand the poetry, you even appreciate the movie a lot more. Ah, okay, thank yeah, you very much. And I need to also mention that um, some are not real actors. They are real, they are real custodians of some of those, yes. I mean, culture and cultures that you have seen. Like the masquerades that you you saw in the film, they are real masquerades and custodians of that, uh, that particular culture. So we didn't toy with it. We went for the real custodians. tani. kábíyèsí agasipele ni wọ́n ń pè é. ẹ̀mí ni agasikole kọ ọmọ rẹ̀ púpọ̀. wọ́n bẹ̀ lọ. people that come they steal food you know they are hungry they are not thieves that thing got to me i was touched give them food but the ones that do otherwise you can punish them is allowed Femi Adebayo I'm astonished. I'm overwhelmed. In fact, I don't know the word to use. Yes, this, this is not just a movie. Yes, it's an experience. Thank you. It's, an, mean, it's an adventure. Everybody needs to watch it. Sit down quietly and watch it. I'm so happy I'm here today. And um, in fact, when I was seeing that movie, seeing your uh, adapt that movie there, I kept looking at you. I was like, ah, is this really? Until <laughs> it's uh, in fact, people everywhere say I want to be an actor, but this is acting this is real acting as in yeah. he was transformed you know he's not just the humble person you see here something else look at him here there was like a beast <laughs> and I was shocked but before we leave please I want I, I don't usually do this but let's do ten goals are for Femi Adebayo. <laughs> Eh, goals are for Femi Adebayo. Rosa! Rosa! Rosa! Rosa! Rosa! Rosa! Two First of all, I want to thank uh, Star Times for the invitation and uh, shout out to Mr. Adebayo obviously for a great uh, movie to see, King of Thieves. And uh, back to your question, uh, most of the champions in Nigeria, home, home and abroad, are, are Yoruba, and uh, and they all have a storyline and started from grassroots. And you know, this is about heroes, and and I can relate with champions, and uh, and um, yeah, you know. And another thing, let me just give a small giveaway. So there's a lot of work behind the scenes of doing a boxing documentary a boxing movie based on the storyline of some of our boxers who are now. Uh, ranked uh, on the World Boxing Council, uh, which we had a show in March 19, yeah, as most of you were here, were there for quite out of Lagos. And yeah, it's, it's a storyline that, that shows how, um, you know, Nigerian uh, how, how much talent Nigeria has, you know, if you, if you do the right thing. But obviously I'm here because of the movie and um, and I can't wait to see it because I know, you know, I'm, i grew up in Lagos, I watch a lot of Nigerian movies, and uh, Mr. Adebayo, whenever he's part of it, you know it's going to be something awesome. And uh, I'm shaking a little bit because I'm a big fan of uh, Mr. Rinze growing up as well, and seeing me and watching him together. As well. you, obviously. <laughs> thanks a lot uh, for having me start times once again. Thank you. People believe that before you do this kind of incantation movies, you have to go appease the gods. Did you guys go to appease any god? Oh, no no, <laughs> we did not. We only tried to understand um, the dialogues and know the meaning and then, you know, bring it up as actors. We didn't appease any gods. We did not. gbogbo ẹni tó bá lóun ó dàlú ìlú kò ní wọnú ìlú ìwà. Ah! wọ́n bí mi nú wọ́n sì rí bínú mi. orúkọ ẹni tó gbé náwó ojú ẹkùn láìsọdí apẹrin ta ni kábíyèsí agẹsípele ni wọ́n ń pè. ẹbí ni agẹsípele kan ọmọ rẹ̀ púpọ̀. wọ́n bẹ̀ lọ. mo bọ́ nù la. kábíyèsí. sàjẹ́ ọ. ogun lọ́dẹ́lẹ̀ yìí o ológun wo gan-an lálẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀. ṣẹ̀ṣẹ̀ mi ẹ fi ewúrẹ́ fún yín léwúrẹ́ kí ló ṣe tẹ ṣe báyìí fún mi. bàbá mi ọ̀rọ̀ mi jáde èmi ọ̀rọ̀ kojú rẹ̀ itú ẹnu mọ̀ gbìyànjú àti jòjò ní kò ní àti wọ́ àtòkúnú òtútù bẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣẹ́gbẹ̀rẹ̀ pílẹ̀. Agẹṣinkólé múvì tó jẹ́ pé ó ní agbára ni tẹ bá notice àbí tẹ bá rí i pé gbogbo àwọn múvì tó ń ṣe ń sìn àwọn múvì tó ti ń pa ọ̀fọ̀ tó ti ń pa ògèdè yẹn wọ́n ti ń gbé ọwọ́ ẹ̀ tì sẹ́gbẹ́ kan kò dẹ̀ yẹ ká kó àṣà àti ìṣe wa kò yẹ ká kó dànù òun ni Agẹṣinkólé rán wa létí lénìí wípé àṣà àti ìṣe wa nínú àwọn múvì tó ń ṣe nínú Yorùbá film sìn ó yẹ ká gbà padà kò ń ṣe pé bẹ́ẹ̀ ká gbà padà lásán ká tún kó mọ́ra ni táwọn olóyìnbó ń pè ní embrace ṣóyè yín so Agẹṣinkọ́lé kì í ṣe móvì lásán móvì tó yẹ pé ó ní agbára ni móvì tó yẹ pé máa wò tó yẹ pé in short ẹ máa rẹ́rìn ẹ ó máa dá yín padà sí ó máa rán yín létí àṣà àti ìṣe ó máa in short gbogbo ẹ pátápátá ló wà nínú móvì Agẹṣinkọ́lé. ẹ ṣe tẹ wá ní favourite scene nínú àwọn scenes yẹn. Ah, àwọn scenes tí mo ní tí mo like jù nínú movie ó pọ̀ o ṣùgbọ́n màá sọ because ó láwọn sí nǹkan tó yẹ pé máma wò báyìí ẹ nǹkan táwọn olóyìnbó ń pè ní good pimples ẹ máma ní lára in short mo ní báyìí ní ara mi ni sin tó yẹ pé Ibrahim Chata tó ti ń pọ̀fọ̀ tó ti tó ń pàlágẹ ṣìkọ́lé tó ti tó ti tó ti kojú ara wọn yẹn ah tí èèyàn ń lágbára ìṣọ́ orí mi dìde orí mi wú Fẹ́mi Adébáyọ̀ ó ṣiṣẹ́ iṣẹ́ ló ṣe síbẹ̀ iṣẹ́ ló ṣe. ẹ ṣe àdúpẹ́ bẹ́ẹ̀ ni o ẹ wo tẹ́ ẹ bá ti wo Agẹṣinkólé ẹ ẹ wo múvi o ẹ lọ wò the king of tips. kí lẹ fẹ́ sọ fún wa nípa ẹ̀. mi ìtàn mọ́ tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. ẹ mú níbi tó bá ti wù. <laughs> bí mo ṣe kọ́kọ́ wo fíìmù yẹn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí wọ́n kọ́kọ́ gbé mi padà síbi thirty five bọ́ọ̀dà yẹn. ó gbé mi padà sẹ́yìn ó rán mi létí àṣà àti ṣe wa ó rán mi létí àwọn fíìmù táwọn òbí wa máa ń wò ń gbà yẹn tá a máa jókòó sílẹ̀ lẹ́ níwájú wọn báyìí tá a máa wò tí inú wa máa máa dùn ah Adébáyọ̀ wọ́n parí iṣẹ́ múvì yìí wọ́n parí iṣẹ́ lé lórí gbogbo effects ẹ̀ ni gbogbo àwọn ọ̀fọ̀ ní costume àṣà àti ṣe gbogbo nǹkan tí wọ́n rán wa létí kì í ṣe kékeré kì í ṣe kékeré rárá fíìmù tó yẹ káwọn èèyàn lọ wò ni kán tètè lọ wò báyìí báyìí báyìí bó ṣe ń gbóná lọ́wọ́ báyìí. as e dey hot. as e dey hot. ṣe ní favourite scene nínú àwọn scenes yẹn. <laughs> ó tiẹ̀ pọ̀. sọ̀kọ fún wa. eléyìí tó pa mí lẹ́rìn jù níbi tí ogun ogun bọ́dẹ̀dẹ̀ Ibrahim Chata tó ti bẹ Agẹṣinkólé pé jọ̀ọ́ jọ̀ọ́ bàbá mi díẹ̀ jọ̀ọ́ má bínú sí mi. <laughs> ó ti give up ẹ wò ẹ lè understand. àfi tó bá lọ wò ó. àfi tó bá lọ wò was one of my favourite scenes i'm telling you. àdúgbẹ̀gàn ẹ ṣe àṣẹwà agẹ̀ṣikólé tán ni kí lẹ fẹ́ sọ fún wa nípa eré yẹn. mo gbádùn nǹkan tí Fẹ́mi ṣe àti Fẹ́mi àti Níyì àti gbogbo wọn mo gbádùn nǹkan tó ṣe ní ṣé eré orí ìtàgé la máa pè ní àbí eré kí la máa eré sinimá gbogbo ẹ mo gbádùn nǹkan tí mo wò wọ́n dẹ̀ gbìyànjú gidi gan ó gbìyànjú gidi gan ẹ̀kọ́ wo lẹ rí kọ́nú ẹ̀. Eh, wọ́n ti ṣàlàyé nǹkan tí nígbẹ̀yìn nǹkan tá a wò wọ́n ti sọ nǹkan tó ṣe kókó ní nínú ẹ̀ ni pé ehm, kí àwọn ìjọba kó ṣe nǹkan tó yẹ kó ṣe fún àwọn èèyàn ehm, nítorí ebi pọ̀ gan níta ebi wà ebi wà káwọn èèyàn dẹ̀ rí oúnjẹ jẹ kì í ṣe gbogbo tó jalè ló wù láti jalè eh, nǹkan tó ṣe kókó jù nìyẹn ṣe ah, kókó tí bá wá sọ pé kẹ́ sọ ìdàkejì king of thieves ìyẹn ah, ah, opposite eh, kí lẹ máa sọ. queen of thieves ni kí ló. kí ló <laughs> eh, tẹ lo queen. Eh, king kọ́ lè wọ́ pé ṣebí king ló pé ó pé ó pé lọ́ba ó ní king. ọba àwọn olè. ìyàwó ọba àwọn olè. mo dáṣì mo fún yín torí ẹ̀ ṣe yorùbá mẹ́sàn-án yorùbá ẹ̀ dáadáa inú mi dùn thank you very much tí n bá sọ pé kí n máa ṣàlàyé the king of thieves ìyẹn agẹṣikólé fún yín kó lè dàbí kẹ́yìn náà jáde kẹtúyáyá kẹtúyáyá kẹ́ ẹ wá wò ẹ wo eré yìí ó dùn ó lárinrin eré tó kún fún àṣà àti wa ni tẹ́ bá jókòó tẹ́ bá wò in fact kò ní wù kẹ́ ẹ dìde a gbé fún Fẹ́mi Adébáyọ̀ torí wípé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe sínú eré yìí ẹ wò kí lẹ fẹ́ rí kí lẹ fẹ́ wò tẹ́ ẹ̀ ní bá <laughs> ṣé gbogbo àwọn tí wọ́n tẹ̀ wá náà nílùú mọ̀ọ́ká lẹ fẹ́ sọ ni ẹ wò ẹ nídà ti jáde kẹ́ lọ wò ó ti wà ní cinemas káàkiri kẹtúyàyà kẹtúyàyà kẹ́ ẹ lọ wo the king of thieves àní jù báyìí lọ ẹ̀yin náà dẹ̀ ti gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn sọ lórí ẹ̀ ẹ ti gbọ́ wípé ẹni tó bá jalè oúnjẹ kò ń kó jalè tààrà ebi ló ń pa tó fi lọ jalè so tẹ bá rẹni tó jákàrà tó jépo tó jíṣu tẹ wá ó lé lórí tẹni dandan o àfikẹ pa o àbáfikẹ sọ táyà sí lọ́rùn o wọ́n ní kò dáa tó irú àwọn ẹni bẹ́ẹ̀ ẹ pè wọ́n mọ́ra ẹ fún wọn lóúnjẹ ẹlẹ́dàá wọn gan ó máa súre àyíká dá ọkọ lórúkọ tèmi gbogbo ẹ̀yin aráalé Orísun náà ni ẹ má yí kúrò ẹ lọ wo The King of Thieves tó bá jáde ó dàbọ̀. pátá àmọ̀ jó àmọ̀ yọ̀ ni. gbogbo ẹni tó bá lóun ó dàlú ìlú kò ní wọnú ìlú ìwà. Ah! wọ́n bí mi wọ́n sì bínú mi. lórúkọ ẹni tó gbé náwó ojú ẹkùn láì sọdí apẹrin ta ni. kábíyèsí agẹsípele ni wọ́n ń pè. ẹni ni agẹsípele kan ọmọ rẹ̀ púpọ̀. wọ́n bẹ̀ lọ. mo bọ́ nùlá. kábíyèsí. sàjẹ́ ni ọ ogun yìí o ológun wo gan la lè bẹ̀ lọ́wọ́ ẹ̀. ṣe mí ẹ̀pẹ̀ sí fún yín léwúrẹ́ kí ló ṣe tẹ ìṣe báyìí fún mi. bàbá mi ọ̀rọ̀ mi jáde èmi ọ̀rọ̀ kojú rẹ̀ ikú ẹni ó mọ̀ gbìyànjú àti tòtò ní kò ní àti wọ́ àtòkúnú òtún ti bẹ̀ lọ́wọ́ rẹ̀ jẹ́ pẹ̀rẹ̀ pílẹ̀ pílẹ̀.